<coughs> قال أبو جعفر طحاوي يقول في توحيد الله معتقدين بتوفيق الله إن الله واحد لا شريك له ولا شيء مثله ولا شيء يعجزه ولا إله غيره قديم بلا ابتداء دائم بلا انتهاء لا يفنى ولا يبيد ولا يكون إلا ما يريد لا تبلغه الأوهام ولا تدركه الأفهام ولا يشبه الأنام حي لا يموت قيوم لا ينام خالق بلا حاجة رازق بلا مؤنة مميت بلا مخافة باعث بلا مشقة ما زال بصفاته قديما قبل خلقه لم يزدد بكونهم شيئا لم يكن قبلهم من صفته وكما كان بصفاته أزليا كذلك لا يزال عليها أبديا ليس بعد خلق الخلق استفاد اسم الخالق ولا بإحداث البرية استفاد اسم الباري له معنى ربوبية ولا مربوب ومعنى الخالق ولا مخلوق وكما أنه محيي الموتى بعدما أحيا استحق هذا الاسم قبل إحيائهم كذلك استحق اسم الخالق قبل إنشائهم ذلك بأنه على كل شيء قدير وكل شيء إليه فقير وكل أمر عليه يسير لا يحتاج إلى شيء ليس كمثله شيء وهو السميع البصير خلق الخلق بعلمه وقدر لهم أقدارا وضرب لهم آجالا ولم يخفى عليه شيء قبل أن يخلقهم وعلم ما هم عاملون قبل أن يخلقهم وأمرهم بطاعته ونهاهم عن معصيته وكل شيء يجري بتقديره ومشيئته ومشيئته تنفذ لا مشيئة للعباد إلا ما شاء لهم فما شاء لهم كان ومن لم يشاء لم يكن يهدي من يشاء ويعصم ويعافي فضلا ويضل من يشاء ويخذل ويبتلي عدلا وكلهم يتقلبون في مشيئته بين فضله وعدله وهو متعال عن الأداد والأنداد لا رد لقضائه ولا معقب لحكمه ولا غالب لأمره آمنا بذلك كله وأيقنا أن كلا من عنده وإن محمدا عبده المصطفى ونبيه المجتبى ورسوله المرتضى وإنه خاتم الأنبياء وإمام الأتقياء وسيد المرسلين وحبيب رب العالمين وكل دعوى النبوة بعده فبيج وهوى وهو المبعوث إلى عامة الجن وكافة الورى بالحق والهدى وبالنور والضياء وإن القرآن كلام الله منه بدا بلا كيفية قولا وأنزله على رسوله وحيا وصدقه المؤمنون على ذلك حقا وأيقنوا أنه كلام الله تعالى بالحقيقة ليس بمخلوق ككلام البرية فمن سمعه فزعم أنه كلام البشر فقد كفر فقد ذمه الله وعابه وأوعده بالسقر حيث قال تعالى سأصليه سقر فلما أوعد الله بالسقر لمن قال إن هذا إلا قول البشر علمنا وأيقنا أنه قول خالق البشر ولا يشبه قول البشر نعم الحمد لله وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه الأخيار وسلم تسليما كثيرا وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته نعم ربنا شهد الله سبحانه وتعالى أنا بأتي وتقدر أشياء اللي بيرجع لك وأتي عليه atọrọ àlékún nke àti ìfọ̀ anábíwá Muhammad sallallahu alayhi wa sallam ẹni tí ọlọ́run bá tó rán láti wá máa ṣàlàyé ẹ̀sìn fún wa kọ́ máa sí ìrújú nínú ẹ̀sìn fún wa ọlọ́run bá subhanahu wa ta'ala ó gbé anábí sallallahu alayhi wa sallam ó gbogbo lórí iṣẹ́ fún wa kó máa ṣẹ́kù nínú ẹ̀sìn ní àlàyé ẹ̀ àbí ní ẹ̀kọ́ nípa rẹ̀ lókùrú e ó sì máa rí ẹ̀kọ́ àbí ìlànà tó yẹ kéèyàn gbà ṣe nǹkan yẹn yálà nínú ìjọsìn tàbí nínú ètò ìgbésí ayé wa kò sí èyíkéyìí tá a fẹ́ wò ń bẹ̀ tó jẹ́ pé àní rí ẹ̀kọ́ lọ́dọ̀ Ànábì sallallahu alaihi ló fi jẹ́ pé la yazigu anha illa halikun ẹni kẹ́kọ̀ọ́ ní yẹsẹ̀ kú lójú ọ̀nà tọ́lọ́ bá fi ànábì sí yìí sallallahu ti ìparun mọ́ tí ọlọ́run kó jọ kó atọrọ àlékún ìkẹ́ àtìgbẹ̀fà nẹ́bí náà àtàwọn sọ̀hábà rẹ̀ táwọn náà tún jẹ́ ẹni ìkẹ́ ní títàmì ìdánilójú ó jẹ́ pé àmọ̀ sọfọ́lọ́hún bá subhanahu wa ta'ala ebi kó sàlékún kẹfà wọn náà nítorí pé ìdánilójú wà pẹ́ni ìkẹ́ ni wọ́n lókùnrin gbàdá wá jẹ́ pé sọ̀hábà náà wọ́n ti lè gbà pé sọ̀hábà ní lágbájá o ẹni ìkẹ́ ni àìmọye ẹ̀rí nínú Al-Qur'an Al-Karim iná ni a lè fi ṣe ẹ̀rí lérí eléyìí ọlọ́run bá subhanahu وتعالى ta'ala oni الأولون من المهاجرين min al-muhajirin بإحسان ansar الله عنه. so gbọ́dọ̀ ọjọ́ láàánú mi ṣe ojú tó fi rẹ̀ pé ẹnìkẹ́lẹ̀ àwọn yìí lẹ́yìn àwọn wọ̀nyí kò sẹ́ni kẹta tó lè ṣe ìtìláàkù gbólóhùn wípé ọlọ́run bá àtàlékùn kẹ wọn àwọn tó ṣẹ́kù lẹ́yìn wọn àmọ̀ bẹ́lẹ̀ fún kọ́lọ́run bá kẹ wọn lámọ̀ sọ báyìí nítorí pé kò sáàmì ìdánilójú tó fi sọ pé lágbájá ó ti di ẹni kọ́lọ́run wá ṣàlékùn kẹrẹ̀ eléyìí nínú àwọn àsọ ọ̀rọ̀ tó wà láwùjọ wa ẹlòmíín mẹ́ta fẹ́ ṣàdúrà fún afá rẹ̀ lápòjú tí ò sí mọ́ ó ní àwọn afá wa ọlọ́kọ̀ bá ti ṣàlékún kẹ fún ọ kí ló fi hàn ọ́ kí ló fi mọ̀ ọ́ pẹ́ ní ẹ̀ ń bẹ nínú kẹ́ olókùnrin pàdé òkèrè sọ hábà níbi sallallahu alaihi wasallam tí kò sí ẹ̀rí tó fi hàn wá pé ènìyàn ń bẹ nínú kẹ́ amọ̀bẹ́lẹ̀ ń gbogbo kó ṣe ní ẹ̀mí kẹ́ni wàlámà hadith adéṣàbẹ́ ibn Abbas tó gbajúmọ̀ يقول مر رسول الله صلى الله عليه وسلم بقبرين فقال إنهما أي يعذبان àwọn èèyàn yìí jìyà lọ́wọ́ nísìn nítorí ẹ̀fà yà wọn àrùn ìsọ́sọ́ láàrin àrùn ọ̀sọ́lá wọ́n ti pé òkú tó ń bẹ nínú sàárè ó bùkátà ìkan nínú méjì lọ́rọ̀ rẹ̀ ìmọ̀ kó mọ jẹ́ ẹnu ìkẹ́ àbí kó mọ jẹ́ ẹnu ìyá ṣùgbọ́n àwọn sàhábà dúdú wọn lọ́la àlẹ́ yìí kí ọlọ́nkọ́ bá ní sàlékún ìkẹ́ rẹ̀ fún wọn ẹ̀rí dájú pé ẹnu ìkẹ́ làwọn tẹ́wọ́n jẹ́ pé ànábì sallallahu alaihi wasallam ẹ̀dúdájú pé ànábì náà ẹnìkẹ́ni àmọ́ sọ pé ọlọ́run kò ṣe àlékún ìkẹ́ àtìgẹ́ fún ànábì sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ ni gbogbo àwọn afẹ́sẹ̀ tí wọ́n ti lọ pátá tí Allah subhanahu wa ta'ala ó bá ní ṣe wọ́n ní ẹni ìkẹ́ rẹ̀ ó mọ̀ ṣe wọ́n ní ẹni àti gbogbo àwọn mùsùlùmí lápapọ̀ eléyìí báwo ni àkídà mùsùlùmí ṣe gbọ́dọ̀ rí sí ànábì sallallahu alaihi wasallam afáwa àtọ̀háwé alayhi rahmatullah ó sàlàyé pé ipò tó yẹ káfí ànábì sílẹ̀ mi wá sallallahu alaihi wasallam òun náà ni pé ká má mọ̀dájú wípé òjíṣẹ́ ọlọ́run ọba ni abdullah abduhu almustaba almustafa wa nabiyuhu almustaba wa rasuluhu almurtada nàbí yìí ọlọ́run ọba ni bákan náà rọ̀ṣọ́lù ọlọ́run ọba ni àṣàlàyé lè ń dárò sọ̀rọ̀ kọjá náà. wà iná wo kọ́ tamil ambiya. bákan náà àdébí sallallahu alaihi wa sallam ó náà ní ìkẹyìn gbogbo àwọn ànábì ọlọ́run ọba kò sí ànábì kankan tó tún fẹ́ wá ẹ̀ ànábì sallallahu alaihi wa sallam náà. ibi jẹ́ pé èèyàn ní eléyìí mà ó lórí pé ṣé miraza gulam ahmed ẹ̀rí wòlé fi wá fún yẹn lọ́dún báyìí òun ní ìdẹ̀rí kẹ̀kẹ́ ti pé ọ̀wọ́ fi ọjọ́ àgbà nẹ́bì ní kọ́tàmùlà mbìyà ó tó lẹ́rù tó fi lè ṣe lọ́dún fún ẹni ẹni bọ̀dọ̀ tó bá ti sọ pé ànẹ́bì kẹ́tù wà láyé àrẹ́bí sọ́dọ̀ àlọ́ pé nǹkan yìí ìpìlẹ̀ ẹ̀sìn wa ni pé kò sí ànẹ́bì míì tí ó tún wá mọ́ ẹ̀yà àrẹ́bí sọ́dọ̀ àlọ́ sọ́dọ̀ kò bá èèyàn bá rí àwọn èèyàn tí wọ́n ń ṣe ìdí àwò ìjà ànẹ́bì ọ̀rọ̀ ó dà kí wọ́n fẹ́ mọ ìṣàwọn kẹ́mi tí wọ́n fẹ́ mọ pé ah, àwọn kọ́tọ́dẹ̀ wọn ṣe iná ìdáwà fẹ́ jọ pé kódà kéèyàn mọ aláwọ̀ kankan lọ́kẹ́ mọ̀ká ó sì fẹ́ jọ mọ̀ díza náà ká sọ pé èèyàn jẹ̀rí nǹkan bẹ́ẹ̀ ọwọ́ pé èèyàn ti mọ̀ fún ànábì ní kọ́tàmùlà àǹbìyà ó ti tó lẹ́ẹ̀rí téèyàn fi dá ọ̀rọ̀ padà fún èèyàn wípé kò sí ànábì míì ẹ̀yà ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ẹni pé nínú àlẹ́ ẹni mọ̀ àdọ̀rọ̀rí nínú àwọn mọ̀tẹ́ pé èèyàn máa ń mọ̀ kódà kò bùkátà sí pé ẹ jẹ́ ká bí àwọn sáàgùn wa náà bí àwọn ìbára rẹ̀ rí ó nídìí kóró sẹ̀mẹ́ wá dààmú lórí àdé púpọ̀ ju wípé àníṣe o ànábì sallallahu alaihi wa sallam kò ní ká àwọn ànábì ọlọ so ẹni ìtọ́ba fẹ́ jẹ ìtọ́ba fẹ́ ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀ á mọ̀ sọ̀rọ̀ mí nìkì sọ̀rọ̀ yẹn yẹn ànábì sallallahu alaihi wa sallam àìmọye àyàt òun náà dẹ̀mọ́ ń sọ òun nìkan àwọn ànábì sallallahu alaihi wa sallam jẹ́ pé nígbà míì ń bẹ táwọn èèyàn bá gbọ́rọ̀ sallallahu alaihi wa sallam gbogbo òròyìn pátá tó máa gbọ́ wọ́n wà ròyìn yẹn sára Rasul sallallahu alaihi wa sallam tábànà ti kí sọ Salman al-Farisi ẹ̀rí pé in tó fà á tó fi dààmú dààmú tó dà níbi sọ́lá àdùwà sọ́lá ni pé àwọn ìròyìn tó gbọ́ nípa kọ́tàmùlà bìyà gbé tọ̀ ànábì ìgbà ànábì tí ó wà kẹ́yìn bí ó ti rí bí ó ti rí ni ló wá sọ́dọ̀ ànábì sọ́lá àdùwà sọ́lá tó pé kó wọn àrò nǹkan mí pé àbí lẹ́yìn ànábì yìí àbó tó lè jẹ́ lómi tó yẹ kó sáré lọ́nà àmì àfẹ́ béèrè béèrè tọ́lá àmì sálàm tẹ́gbẹ́ àwọn àbàdàn àwọn ṣẹ́ńtà àbájá àfẹ́ béèrè béèrè wọ́n sọ pé tá a bá béèrè béèrè tó o bá ti mọ̀ tó o bá ti gbà á ṣé àjẹpẹ́ èyí ṣànábì ọlọ o lè jẹ́ ànábì ká sọ́mọ kẹ́ bóyá wọ́n lo mọ̀yún bóyá ànábì mi yóò ṣe kí ni o ní padà wàá mọ̀ káta àwọn kẹfìrí ni wọn. Abu ó tó di pé nígbà tí wọn lọ tọ́lọ́sọ́dọ̀ bàárẹ̀ nínú tó ń sàlàyé pé nínú àwọn nǹkan tí ìrọ́kọ̀lọ́ gbogbo tó ti gbọ́ nípa pé báwọn tó gbẹ̀yìn gbọ́ ṣe rí ni o àwọn ìyàwó náà ń tẹ̀lé irú àwọn ìyàwó ni wọ́n báwo ni wọ́n ṣe rí ẹ kí ni àwọn aráàlú wọ́n ṣe fún ṣé wọ́n gbógun ti làmọ́ tẹ́wọ́ gbà gbogbo tó ti gbọ́ pé ànábì gbẹ̀yìn àbí òṣèré ni inú ń béèrè lọ́wọ́ wá fúdù wọn ń gbà náà bó sì ṣe ń gbọ́ pé ah ìtàgbọ́ ń pa ànábì gbẹ̀yìn mọ́ ó mọ̀ sí pé àwọn èèyàn kódà kèfèrí inú wọn wọ́n mọ̀ wípé àwòsọ́ọ̀fù ìròyìn tí àgbẹ̀rẹ̀ ànábì gbà ó nì kò sáà ànábì tó tún ń bọ̀ mọ́ lẹ́yìn ànábì kẹta àrẹ̀tì ìdánilẹ́pọ̀ àwọn ẹ̀sìn wọ́n gbàgbẹ́ tí ó tẹ́kù gbogbo ń dọ́dẹ̀ béèrè fún yẹn pátá ọlọ́run kó pèsè ànábì sallallahu alaihi wa sallam àtọ́pẹ́ kí mùsùlùmí tún wọ̀ pé ah, àti ọmọọṣẹ́ ọlọ́run àmọ̀ṣẹ́ ọlọ́run ọlọ́run bá bá ṣe yóò wù sọ alẹ́ alẹ́ sọ èyàn kì í sọ irú ọ̀rọ̀ bá ń pè lábẹ́ pé àmọ́ṣe ọlọ́run rárá Allah subhanahu wa ta'ala àtúntò nǹkan yẹn yóò lọ máa kó sínú takdhibul wahyi bí ẹni pé òun pe wahyi ọlọ́run ọ̀rọ̀ tọ́lọ́run bá sọ lọ́nà Qur'an òun pe rán nìyẹn Allah subhanahu wa ta'ala ó ní ma kana Muhammad ahadi tó ìkẹyìn àwọn nìyẹn ọmọlọ sẹ́kù kíkà mí lẹ́mìí wa ni pé ànábì ni ìkẹ́ àwọn ànábì ọlọ́run wa ó jẹ́ pé gbogbo ẹni ẹni ìjẹ́ni kò bá àríkó sọ tó bá fi pé ṣe ìsìbáàtù nùbú wà mí lẹ́yìn ànábì sallallahu alaihi wasallam àmọ̀ pẹ̀lú ẹ̀ lóbi jẹ́ pé lẹ́yìn Abubakar Siddiq radiyallahu anhu ọ̀dọ́ Musaylima al-Kadhdhab iná àwọn tó pe àpẹẹrẹ ní ìjẹ́ ànábì ọlọ́run wa kí irọ́ la ìtẹ́sọ̀ kò lè rí bẹ́ẹ̀ ẹ àbákìrì tí ẹ ṣe gbà náà ẹgbẹ́láyà àbákìrì náà wàhálà àwọn tó sẹ pé kánú ìfarikó náà bẹ́yìn náà sọ́láàtì wọ̀n zaka àfẹ́ sọ pé àmọ̀ kírun alábí ti kú báyìí sọ́lá àbàṣẹ́lá àmọ̀ kírun bọ̀ zaka àmì zaka bọ̀ wọ́n dẹ̀ mẹ́rin wá tó jẹ́ pé ìgbà mí oníbídà lè mọ ẹ̀rí wa àwọn kan wá ní di mẹ́rin wọn gbà tó wà láwọn ṣẹlẹ̀ but ẹ̀rí tó mú wáyà ẹ̀rí tí ò fẹsẹ̀ múlẹ̀ ẹ̀rí tí ò lọ pẹ̀lú nǹkan tí wọ́n àgbọ́yé ntẹ́rì yẹn ń sọ ọ̀pọ̀lọ́ lò wọ́n ní ọlọ́run sọ fún àníbi pé khudh min amwalihim sadaqa ìwà náà sọ̀là gba nínú dúkìá wọn gba zàká lọ́wọ́ wọn sàárà tó níye tó ní bá ṣe fẹ́ gbà lọ́wọ́ wọn yóò alaihim tó bá ti wá gbà tá ànábì sọ̀sọ́lá ṣàdúrà fún wọn ìnà sọ̀rọ̀ bá sákànù ńlá àdúrà tó bá ṣe yìí ọlọ́pàá yóò máa lo àdúrà yẹn láti lè bá a jẹ́ kí ẹsẹ̀ wọn kó rinlẹ̀ yóò jẹ́ balẹ̀ ọkàn fún wọn yóò jẹ́ tutù ojú fún wọn yóò fà bàtà ṣiṣẹ́ wọn. so wọ́n ìdán arábìnrin àti fún sallallahu alaihi wasallam arábìnrin náà bẹ́ẹ̀ bá gbogbo gba zaka so ìdán àmà kírun but Abubakar yà ní zakata fọ kí Abubakar sọ ó ní wàllá onílàwọ̀ kan ti lẹ́yìn náà ìmọ̀ gbogbo ti ẹni ẹni tó bá ti kírun fọ́rọ̀ kọ̀ bẹ́ẹ̀ sọ́lá tó wọ̀ zàkà. kódà làwọn mọ̀nà ọ̀rùn ni ọ̀kọ́ ọ̀lẹ́ni tẹ́ ẹ bá yọ zàkà yẹn gan kálẹ̀ tó wá yọ ẹ tó wá lọ rèé bí ntí a lè fi wé bí okùn tẹ́ ẹ fi máa ń dì àpòjúwe pé ká sọ pé ní zàkúrá ìsìn ní zàkà yẹn wá dí okùn tẹ́ fi máa ń di ẹnu ẹ̀ fánàbí ẹ tó ń di fún. ẹ̀rí pé nǹkan yìí táìmù gbogbo wàhálà yìí náà kò sẹ́ni mọ̀ náà bọ́ta àà ọ̀tí dànàbí ọlọ́run ọba o mẹ́rẹ̀ ẹ̀rọ abákìrì ó kéde ogun fún o tó fi jẹ́ pé nínú ẹni tọ́lọ́run ọba tó ń ṣàánú látara báwọn ó ní wàṣí wàṣí sára ti wàṣí ẹni tó pa Hamza lọ́jọ́ làánú ní lásìkò kìláfà abubakiri yìí tábàkiri sọ pé káwọn gbógun ti mọ̀ sẹ́yìn lé mọ̀ wàṣí ló padà pa bọ̀ sẹ́yìn lé mọ̀ tàbí dáàbò tó fi jẹ́ pé àwọn àfáà máa ń sọ pé ẹni pé àdìsí wáyé pé wàá ti ìsẹyìn àtẹl hasana tẹmùhúwa inú àwọn asbab tó jẹ́ pé wàṣíyù lọ́dọ̀ láàánú wọ̀dọ́ tó náà ń padà mọ́ rántí tó máa ń jẹ́ dùnú fún ni pé tóun bá tẹ̀ jẹ́ pòun ló ń pa Hamza tó ń jẹ́ bànújẹ́ fóun tóun bá rántí pòun ló ń pa Musailima Kazzab ọkàn wọn rẹ̀ ṣùgbọ́n àtìlẹ́yìn náà dà mo tẹ̀sẹ̀ pé tí ò bá pa wàṣíyù ọwọ́ pé ó gba ìsìláàmù yẹn náà wà ìsìláàmù yà á ní mẹ́rin kọ́bìlẹ̀ lọ́wọ́ sọ́dọ̀ àdìbò eh, amúrò ìdùnnà ánsì. ìgbé ìsìláàmù wọn ṣe kí ni o ìmọ̀ ń pa tó bá bá ń wájú nínú ìyàpọ̀ ọlọ́run nínú ẹ̀ṣẹ̀ tó pa ní. ṣùgbọ́n ẹ̀rí ọmọ nìyẹn ṣé ẹ̀ máa tó àwọn ẹ̀ṣẹ̀ olóore kan ṣe ó máa ń fi ẹ̀mí yẹn padà ah alhamdulilayi ẹ pé nǹkan tá a títà ò bó ṣe pé ìtàn islam kò lè gbàgbé bí wọ́n ṣe pa hamza radiyallahu anhu majma'in bẹ́ẹ̀ náà ni ìtàn ẹ̀sìn olè gbàgbé ojúṣe tí wáṣí ìrò tó ṣe àgbàpá mùsùlùmí kàdáà ó fi jẹ́ pé ẹni tó bá kúrẹ̀ láti nàbí ọlọ́run ọba kò sí ìjọba kò sí ẹ̀sìn táwọn fún eléta náà ń sọ kí ṣe bó ti tán dáyé lónìí àwọn ìkẹ́sì wọ̀n tẹ́ pé wọ́n tún mọ ẹran tó lábí ànábì bí á bí nǹkan bí kò sí lè pè ten years ní ìkàrà tí ó pẹ́ ní Nàìjíríà bí nǹkan ìlú Áfíríkà kan ẹnìkan náà jáde tó wà nábì lọ ó náà dẹ́ múra sí kankan kankan ní o so ẹgbẹ́ eléyìí nísìn òṣèlú mọ́sálárò àlùbọ́sálà ó ní yóò padà ṣẹlẹ̀ lọ́wọ́ gbẹ̀yìn gbà àwọn tó yẹ pé dàjàlúùn ànàbì yóò lọ kàdùbà àwọn ànábì irọ́ ó pọ̀ kódà nínú wáyà ànábì sọ pé ànábì ní wọ́n tó seventy àbí ní gbogbo wọn pátá òkúrọ̀ mọ́ wọn so ó túmọ̀ sí pé nísìn kó mọ́ jáyẹ̀ lẹ́nu tí wọ́n pẹ́ káyìn kankan tó lè dìde ni pé ah, ẹ wo bóun náà ṣe wá wà ó ṣe wá di àgbẹ̀dẹ́bí ọlọ́run. díẹ̀ díẹ̀ ni mo bẹ̀rẹ̀ ó ní ọkọ̀ pẹ̀lẹ́ ní wòlíì ọlọ́run wòlíì ọlọ́run tí ì sọ̀rọ̀ wòlíì ọlọ́run tó ẹ kó mọ́ wọlé alóhùn ọdún kan ọdún méjì tó bá padà yá ọlọ́ni ó ti dànù nàbìgẹ́ gẹ́gẹ́ bí Ahmad Gulam Ahmad ṣe ṣe ń tẹ̀ ẹgbẹ́ Gulam Ahmad nípìnlẹ̀ ayé tiẹ̀ kò sọ pàǹdàbí lò kìlìbìdáyà ó náà kẹ́ bẹ̀rẹ̀ náà ní díẹ̀díẹ̀ wọ́n ń pẹ̀rẹ̀ ní wòlíì nígbà tó yá díẹ̀ díẹ̀ iṣẹ́ ṣe bá gbà tó yá kẹ́ni lọ́kàn dìkẹ́ pé àwọn ẹ̀rọ iṣu pé àwọn ti dànù ẹ̀rọ ọ̀rọ̀ bá. ìgbà mi ń bẹ ẹni tí ó sọ nǹkan tó lágbára ibi díẹ̀ díẹ̀ ló ti máa bẹ̀rẹ̀. so àròsọ sọ lọ́wọ́ àlùwẹ̀ sàlám gbogbo nta bá àríkà wá gbọ́ ẹnìkan sọ báyìí lóòótọ́ mùsùlùmí kọ́lá kéèyàn mẹ́lẹ̀ ẹ̀rì kẹ̀kẹ́ lọ́wọ́ táwọn ọ̀rọ̀ àníṣẹ́ ẹni yẹn rà ẹni yẹn ó mọ̀ ṣe báyìí ó mọ̀ ṣe tọ́ ọ̀ tàbí nàbí àrẹ sọ̀rọ̀ tó jẹ́ pé ọlọ́run bá sì máa ń ṣe ìdí àrùrọ̀ wọn ọlọ́run máa ń ṣàfihàn irú àwọn wọ̀nyí báwọn ọ̀tá ṣe pọ̀ tó lórí ànábì sallallahu alaihi wasallam ǹjẹ́ wọ́n ní ànábì pa sallallahu alaihi wasallam ogun òhùn tó bẹ́ẹ̀ lé gan tẹ́tí tànábì sọlá alaihi wasallam ọlọ́run bá la ànábì yẹn alaihi wasallam nínú ìyẹpẹrẹ lọ́rọ̀ mọ́ ṣe fáwọn òkúrọ́ ni wípé ọlọ́run bò kí ń jẹ́ ní akíba so kò sẹ́ni mẹ́ka dáàbò kí ní akíba rẹ̀ wá ṣe pa káwá tó sí ìyẹn láyé àwọn ó dẹ̀ ń bẹ nínú wọn ẹni tó jẹ́ pé ó ṣe ìdí ó ní àdínẹ́bí ọlọ́run ṣùgbọ́n padà fi ṣe kò ń gẹ́ ó wà wọn tó pé ọlọ́run padà ṣàánú ẹ̀ ó padà rí ìmọ́lẹ̀ ìdáyà sáyé nínú àwọn ayé tí wà ní Gulam Ahmed wà tó ní Ahmadiyya abẹ́ẹ̀kọ́ ni abẹ́ẹ̀mọ Ahmadiyya Ahmadiyya ayébá tẹ̀ Gulam Ahmed sábà Ahmadiyya Ahmadiyya Muslim jama kí n tẹ́lifíta fi Muslim jama sí tẹ́lifíta fi kálímà Muslim sí wọ́n pé wọ́n mọ̀ ìgbé àwọn olàmọ̀ lágbàáyé sọ kí o wọ́n ti gbúdọ̀ àjọkalẹ̀ pé kéfòrí làwọn so wọ́n fẹ́ yọra wọn pé ah, àwọn ẹ̀ṣẹ̀ kéfòrí o àwọn Ahmadiyya Muslim jama. eléyìí na èyí pẹ̀lẹ́ ní muslim kò mí pé tí wọ́n ti ní àkídà mùsùlùmí ètò ìṣe mùsùlùmí so nínú ìyàpẹ́ tọ́nà ọba ṣe fún gulaba ahmadu náà ni wípé òun àti àfa sunna láyé ìgbà tiwọn wọ́n jọ fàfàǹfà ọ̀rẹ́ lé wọ́n ti jọ ṣépè fúnra wọn parọ́ àbáwá kálá subhanahu wa ta'ala fàgbọ́ ha ó tó bá parọ́ náà àmì lásìkò yẹn gulaba ahmad tọ́lẹ̀tì ló kù sí gbọ́dọ̀kú sí jama ilé ẹ̀gbẹ́ lẹ́yìn ìgbà tó kú yìí àáfàá tí wọ́n jọ ṣépè ó sì lo tó lé ní ogójì ọdún lẹ́yìn ìgbà náà ó túmọ̀ sí pé ọlọ́run bá fàtọ́ hàn ọlọ́run bá yẹ pẹrẹ rẹ̀ wípé kì í ṣàtẹ́gbẹ́ lọ alákòóṣe ilé ẹ̀gbin sáàyè àyè tó da sánàbí ọlọ́run lè ẹni tí sánàbí ọlọ́run lè bẹ̀rẹ̀ kó o kú sí ilé ẹ̀gbin à ń bèèrè nǹkan sí àwọn àlẹ́bí àfáàdé ní nínú àtúbí táwọn arábẹ́ náà máa tó tó wá kú sí. màá kọ́ bọ́tọ̀ lọ́rùn ró hànàbí yẹn ọlọ́run kì í gbẹ̀mí àdẹ́bì kẹ́ àfi kó jẹ́ pé ibi tọ́lọ́run bá nífẹ̀ẹ́ pé kí wọ́n ṣe sí iná ló pa sí ẹ̀ arákùn ṣé tọ́lẹ́ẹ̀tì wa náà bá nífẹ̀ẹ́ sí ṣé wọ́n á ṣe àdẹ́bì sí. sólè yẹn pẹrẹ yóò túmọ̀ sí pé nígbà àwọn ìdáná pẹrẹ wọn ní àdẹ́bì ọlọ́run bá téèyàn bá farabalẹ̀ dáadáa èyí ó rí ọlọ́run bá subhanahu wa ta'ala yóò fi hàn yàn wípé ìrọ̀lẹ́ wọn gbà. tabako ní jẹjẹ ànábì gan kódà àwọn tó ń padà ń wòlíì wọn padà ń wòlíì ọlọ́run wòlíì ọlọ́run nínú wòlíì ọlọ́run nínú ibi ìmẹ́rin wọn lọ́jọ́ kan àdìmọ́ mahamud rahmanullah ta'ala kánà yakul alifaruku bayinana abayinakum nkọta yàtọ̀ láàrin àwọn àti nkọta kú yàtọ̀ so akiba lè so ìgbẹ̀yìn oníkálukú ìní ọlọ́run ọba yóò ṣe ìyáàrú gbẹ̀yìn yẹn yóò sọ bí àníyàn rẹ ṣe rí látara gbẹ̀yìn yẹn ọlọ́run jẹ́ ká ní akíbadàdà tó jẹ́ pé ní àdó àmùsùnmí àlọ́ máa ní akíbadàdà fèrè mórí kò yà ẹni wàá bèrè pé àdìsá bẹ́ẹ̀ mọ̀ sódò wa ń kọ́ ọ̀yin nàlá abdul ayé amadu bíi amadu aljanna ata mayakun mayina wa mayina ila fira mayamadu bíi amadu alil nar mayasuru kala kitab mayamadu bíi amadu alil nar mayadukula. àdìsá sáà lùtù pàràkìlẹ̀ ilé yẹn ní sọ ẹni tá à ń sọ pé ó ń ṣiṣẹ́ dáadáa èyí tó ń ṣiṣẹ́ ọmọ àgbẹ̀nà rẹ̀ tí ìmọ̀ ẹ̀yẹ́ bùdó lè gbà eléyìí ní nǹkan tó hàn sí àwọn èèyàn nu ẹni pé ẹni tó irú nǹkan tí abúlẹ́dì mọ̀sí olùkọ́ wà láti ìfàlẹ́ mọ̀sí olùkọ́ kò lé lórí òun náà ni ẹni tí ò bá ní ìkìláàs ẹ ṣe máa ní kíni o tí ò bá ní ìkìláàs bàtà ló wáyé ìkìláàs Allah subhanahu wa ta'ala ó mọ bí ó ṣe ṣàlámọ̀dé wọn tí fi jẹ́ pé àwọn yẹn wọn ní ṣòro pé ah, ẹni yìí báyìí lónìí so fa idan anabi sallallahu alaihi wa ó ní ìka àgbà wà lẹ́yìn ọ̀rọ̀ ọ̀ma kéèyàn máa ro nǹkan míì kò sọ̀rọ̀ méjì lórí ẹ̀ النبي صلى الله عليه وسلم نعم وإمام الأتقياء نعم وسيد المرسلين نعم وحبيب رب العالمين نعم وكل دعوى النبوة بعده فقيج وهوى gbogbo kéèyàn pèrè ní ànábì ọlọ́run lẹ́yìn ànábì sallallahu alaihi wasallam irú dáwà báyìí ayé àdọ̀láàlì àánú ní ẹ̀rí pé Allah wa ta'ala ó ní nínú ntí ẹ̀fì mọ̀mọ́ ẹ̀fì máa ní gọ́ wílé yẹn àdúgbò kẹ́lẹ́mọ̀ tó gọ́ ẹni tó ti sọnù bí kápẹ́ ẹni dọ́ọ̀lù ẹni tó ti nù so gọ́wí àti bọ́ọ̀lù náà ọmọ náà so ní tọ́ ha ní sọ́ọ̀tù tọ́ ha Allah subhanahu ó mú yẹn wá ó ti fàgọ́ wà so kéèyàn ó máa ṣe àwọn ìdí ànábì ọlọ́run ọba lẹ́yìn ànábì sallallahu alaihi ẹni tó ń sọ ẹni tó nù ní ẹni tó bá gbọ́rọ̀ yẹn náà ẹ̀dá àbúlọ̀ wàháwà ẹ̀ẹ́dẹ̀ nílẹ̀ tó ń sọ yẹn àbí pé ó ń tẹ̀lé ìfẹ́ inú ẹ̀ lásán tó kàn pé sọ báyìí náà a o gbá yìí àwọn ó tẹ̀lé

Sọ̀kẹ̀rẹ̀ ni ó wọlé ìbò gómìnà tá a dì lọ tẹ́ ẹ̀ dì lọ. Ògùrùmà àgùnfẹ́ mo fi jára mi gbọ́ ẹ̀yin náà kà tó gbọ́dọ̀ lọ́lọ́run ó ní ní Ọ̀yọ́ state ó pẹ̀ǹkẹ́lẹ́ mẹ́ǹsì APC candidate ni ó wọlé aláwọ̀ ta ló wọlé jẹ́ wọn. ọlọ́wọ́ bá nẹ́bẹ̀rẹ̀ lé rẹ̀ lẹ́bẹ̀rẹ̀ ká kẹ́ mélòó láwọn ọlọ́yọ̀ stage lé láàrin èèyàn méjì péré ni òkè láàrin hundreds of people èèyàn méjì ló fẹ́ kàn dára ni kò ó tó wá ṣe ẹnìkan mú. àwọn èèyàn sì torí ẹ̀ kú lẹ́yìn ẹ̀. wọn láyé mi táwọn yẹn wá gọ̀dí títọ̀ láti ṣe tó ti jókòó sẹ́mi wọn àwọn kan sì tún tẹ̀lé dùdù. ṣé ìyá ìgbà ò tó ṣé ìwọ̀n pé àà ọ̀nà tó tọ́nà máa sọ pé òun ò kú báyìí òun ò lè kú nìyẹn tọ́nà máa lóun ò ní kú nínú làákàrè gan lásán ọ̀bá làákàyè mú kéèyàn pínlẹ̀ lọ́lọ́ ọ̀bá làákàyè ní ẹ̀rẹ́ ìbùnà àwọn olùsọ̀fọ̀ sọ pé kàdáàlìkà yẹ fàálù albasir ẹni tó bá jẹ́ ẹni tó bá rí ni tó bá ní ríran kò ní máa tẹ̀lérò àwọn ọlọ́run ọba ilé kó máa sọ bóòlù ọlọ́run ọba tó pé nínú làákàyè gan làákàyè gan ta kò jọ ọlọ́run ọba wa so nígbà nípa iná ní láàyè wáyé ìrọ̀jọ́. tó kò sí gbogbo tó bá ti jẹ́ gbogbo pé à ń pera lọ́lọ́run àbá ń pera ní ànábì pẹ́ẹ́pẹ́ irọ́ ní jẹ́ bẹ́ẹ̀ ọ̀nà àánú jẹ́ ní jẹ̀má ẹ̀mẹ́jà bá wọn gbọ́. وهو المبعوث إلى عامة الجن وكافة الورع الرسول أي الرسول هو المبعوث إلى عامة الجن àwọn ìsọlámù ìwà ilẹ̀ ọlọ́wọ́ bá rántí gbogbo àwọn àlùjànnú eléyìí ọlọ́wọ́ subhanahu wa ta'ala wọ́n dàgbà bíi sí àwọn àjẹmí gẹ́lẹ́ bó ṣe rẹ́ wọn sí àwọn yẹn ẹ̀rí pọ̀ nínú alukur'an láti mọ̀ pọ́lọ́ ọba ara wọn sí àwọn àjẹmí ó jẹ́ pé àfáà Ibn Kathir rahimahullah ta'ala ìbádìí àwọn àyà àti ìgbàlejò tafsir ó ní àfáà wa mọ̀kọ́tù sọ yí pé wa ma ba'atha Allahu nabiyyan minal jinni qablahu níbi ọlọ́run رحمة الله رحمة الله ابن كثير ورحمة الله قادم فبي إن كان يلسي أي ما يأتي القرآن أجاك على قديو بدل ما صحيح بي وإن صرفنا إليك نفع من الدن يستمعون القرآن فلما حضروه قالوا أنصيت أبي فلما قضي ولوا إلى قومه منذرين قالوا يا قومنا إنا سمينا كتابا أنزل من بعد موسى مصدقا لما بين يدي يد الحق وإلى طريق مستقيم يا قومنا عجيب دعي الله إلى آخر هذه الآيات طيب nínú àyà yìí wọ́n ní à ń gbọ́ tírà kan tó jẹ́ pé wọ́n sọ̀kalẹ̀ fún wọ́n sọ̀kalẹ̀ lẹ́yìn ànábì wa Musa àti salam ìyẹ́kọ́ mo fẹ́ lò ní àwọn láyé tìbí nínú Al-Qur'an Allah subhanahu wa ta'ala ó ṣe ìsìnbá ti wí pé ọlọ́run ọba ti rán òjíṣẹ́ àwọn jẹ̀nu gánà sọ pé àwọn má àtàdà mi nàbí rẹ̀ níbòmí nínú àwọn àwọn olùdó àwọn àjẹ̀nu sọ wípé àgbọ́ ọlọ́run bá ní àti gbéjìdé láàrin wọn òjíṣẹ́ àti nóbòrò yàtọ̀ láàrin méjì rasul nóbòrò ni olùkìlọ̀ àwọn àjẹ̀nu náà máa ń nìyẹn kò sí rasul nínú àwọn àjẹ̀nu tó bí àníṣe kò sí òjíṣẹ́ nínú àwọn àjẹ̀nu bọ̀dọ̀ wọ́n máa ní nóbòrò bí ká sọ pé bí àáfàá oníwáàsí sọ́jọ́ pé onáà kan ti gbọ́rọ̀ nínú àwọn èèyàn àbúgbò àfọkọ alukur'an tí ó bọ̀ ṣe wá sí fún ọ wọ́n sọ pé a gbọ́ kẹ́lẹ́ bá a ṣe gbọ́ kẹ́lẹ́ bó ṣe sọ fún àwọn tó ṣáájú wa so ayé àyè sáfẹ̀ jẹ́ ẹ̀rí wípé ká sọ pé àdébísà nìkan rárá sáwọn àlùjọ̀nù falà so díẹ̀ so into àdébísà sọlá but ó ní wọ́n rántí gbogbo ìlà àmàtìlìjẹ́nì lọ́kọ̀ gẹ́gẹ́ nìyẹn àwọn sọ pé wàá wà ní mabòó ìlà yàní pé dáwà rẹ̀ ló kárí gbogbo àgbẹ̀nà yẹ́n lọ́mọdé pé dáwà rẹ̀ ló kárí gbogbo kí ni o gbogbo yẹn mo ka gẹ́gẹ́ di nọ́tọ̀ mi rẹ́fà rẹ̀ so àwọn ànábì mi náà wá tó jẹ́ yí pé wọ́n rán wọn sí àwọn àdẹ̀gbò bọ̀ bí àdẹ̀gbò méjì ọ̀nà táwọn àti ẹ̀mọ́ gbogbo ẹ̀ nísì Suleiman alayhi sọ́tù wasalam ó lẹ́ka bá pẹ̀lú àwọn àdẹ̀gbò abẹ́ẹ̀kọ́ nígbà tí olóhùn fẹ́ gbé àga bìkíìsì tó jẹ́ rẹ̀ kọ́lá ìfúrítún minal jinn ìfúrítún tó jẹ́ pé um, ìnira àgbẹ̀nú lòun so nísìn òun ní ó ní nǹkan bá ṣe pẹ̀lú wọn so ló dá pé ọlọ́run bá rán àdàbẹ̀sẹ̀ láti ilà àmì àtẹ̀lẹ̀ jìn nítorí àmì àmì àfáàrẹ̀ ọlọ́run bá ní ya mashal jinni wal ins alam ya'tikum rusulun minkum pẹ̀lẹ́sì ọlọ́run bá ní ṣé òjíṣẹ́ wà bọ̀dọ̀ rúṣùlù pé kò sí rọ̀súl nínú àwọn wo lára àwọn àjẹ́ ó jẹ́ pé ìgbà mi ń bẹ àwọn kẹ̀kẹ́ ń bẹ tó di àwọn àwọn àsìkò kan náà kúrò àwọn kẹ̀kẹ́ so rúṣùl tó wà mẹ́rin tán ẹ̀yìn ẹ̀yìn àjẹnú àbúkásá yìí pé gbọ́dọ̀ pé yá mọ̀ṣàrọ̀ yìí jíìnì wà lẹ́yìn látọ̀pẹ́ àtọ́pẹ́ ó ṣe ìtìbáàrù àlẹ́yìn nítorí sọ̀rọ̀ yẹn ni pé ẹ̀yìn àjẹnú tó pé àwọn ọdún tó sùn nìyí náà àwọn náà ni wọ́n máa sáàbù àwọn àjọ̀dún ẹ̀ aláyè hàn anábì sallallahu alaihi wasallam ó ní ọlọ́run bá rán sí gbogbo àwọn èèyàn pátápátá náà ayé àti wọn kàlẹ́ ka ìsọ̀rọ̀fọ̀ ilé ìkàdá fún ọmọdé

nǹkan alákọ̀ọ́kọ́ ni wípé wọ́n mọ̀nà àtọ̀rí kí àwọn oníbùrù wọn àwọn àfẹ́ àwọn tẹ́ àwọn tó ń ṣe wáàsí fún wọn ni wọ́n sọ fún wọn àwọn ẹ̀ náà dẹ̀ gbọ́ látọ̀dọ̀ àtọ́bí musa yẹn ó gbé ọlọ́run náà musa àti àwọn dínú kẹ̀bọ̀ ké sí gbogbo wọn so nǹkan táwọn yẹn gbọ́ lẹ́nu rẹ̀ bí a méjì ni obi ẹ̀mẹ́ta nọ̀la àwọn tó gbọ́ lẹ́nu rẹ̀ làwọn lọ kà fún wọn. ẹlẹ́kẹ̀jì ni wípé wọn ò dákọ̀ anábì Ìsá torí pé anábì Ìsá ṣẹ̀ríà rẹ̀ kàtẹ̀tì mọ́ lè ṣẹ̀ríà ti Mùsá ṣẹ̀rí àti ẹ̀ wá dàgẹ́lẹ́ bíi pé ó wá kọ́mpìlìtì ṣẹ̀rí ànábì Musa ẹni pé tẹ́lá ògùn náà ní tàwọ́rẹ́tà tàwọ́rẹ́tà àti Injil ẹ̀rí wípé tàwọ́rẹ́tà fẹ́ gbajúmọ̀ nínú kùtàbáṣọ nípa Quran àbẹ̀fẹ́sọ ẹ̀rí pé láìpẹ́ sọ́lá gan àwọn kan ọba nàbí kíníkan kíní bẹ́ẹ̀ tàwọ́rẹ́tà yẹn ṣe ẹ̀rántí ẹnìkan jalè wọ́n fẹ́ gé lọ àbẹ́nìkan ṣe zìnà wọ́n fẹ́ ṣe ó lé àwọn èèyàn ní ìmọ̀ọ́dù sí jù ó lé àwọn èèyàn fẹ́ para sí jù ìjìlá kẹta bíi pé ẹni pé lọ́dọ̀ Christian ni wọ́n ní Old Testament and New Testament tó gbé eléyìíkẹwàá parí in tó ṣẹ́kù àbí eléyẹ̀fẹ́ lè kún ẹlẹ́gbọ̀n but main thing àgẹ́gẹ́ tàwọn ìgbà ìgbàgbọ́ ìwòye ó yẹ kí àwọn àjọyọ̀ wọn ṣe ìtìbárò ìjì ìrọ̀gbẹ́ òun zì làmì ń bá àbí Musa ojú mi ta tó ti sẹ̀yìn fàyọ́bẹ̀ ni pé fàyọ́bẹ̀ ni bá dì Musa yẹn náà ní bá dì Musa unzila mada unzila lè jẹ́ àìdọ̀ but kìí sí ẹ̀rọ ní tètè bá sọ pé àyà quran ọ̀rọ̀ ọlọ́run ni wọ́n alukur'an ni wọ́n gbọ́ almuhim gabẹ́rọ ni pé ọlọ́run bá náà lẹ́bi sallallahu alaihi wasallam ila amatil jinn gbogbo alùsọ̀lọ́ lọ́bi jẹ́ pé láti ẹ̀ka sọ pé òun òun àmì ìsọ̀rọ̀ bí òun torí pé òun ìsọ̀rọ̀ alábá kí láti sọ fún bí àti èyí àtàgbọ̀nú gbogbo àpáta ló fà á tó jẹ́ gbígbà tó bá dàbí jẹ́ kọ́tà mi làbí ara àwọn tó fi jẹ́ bẹ́ẹ̀ ni tó bá kókò sí ànábì tọ́lọ́ kálí bí tọ́lọ́ máa ránàbì sí gbogbo àjẹ̀nu tó túmọ̀ sí pé àwọn tó kù náà àjẹ̀nu yẹ kí ló sẹ̀sìn wọn táwọn náà sì bùkátà sí bùkátà sí gbogbo oṣù sọ́sọ́ kìíyàná so yíra ní ṣe so dáwà ànábì sára ọkàrí gbogbo ẹ̀ ẹ̀ wọ́n jẹ́ pé dáwà ẹ wo ẹ mọ̀ ìjà fún àrùn àbẹ́bí àwọn lọ́rọ́báwá ni rárá o wà má arsalnaka illa kafatan linnas bashiran wa nadira so gbogbo everybody ìnáwó àwọn ará àbí sallallahu alaihi wa sallam sí naam. وكافت الورى بالحق والهدى وبالنور والضياء àwọn ọba ará àbẹ́bí sọlá sí gbogbo ayé pátá gbogbo bá ti ń pè ní àgbáyé yàrá ojúkó yẹnu ó kó àlùjẹ̀ nínú ó sì yé nìṣẹ́ o ọlọ́run bá ràn ó ràn wọ́n sí wọn ọlọ́run bá ní afáàní bíi làhàkì wal huda tọ́lọ́ bá fẹ́ràn anábì náà ní òdodo òdodo náà ní ẹ̀sìn Allah subhanahu wa ta'ala òdodo ẹ̀ náà ní alukur'an òdodo ẹ̀ náà ní ẹ̀sìn Islam àti nǹkan tí ó máa ṣàtọ́ wọn qur'an wa sunna àti nǹkan tí ó máa ṣàtọ́ wọn qur'an ọlọ́run ọba tọ́lọ́run fẹ́ràn anábì sálá ẹni fi ṣe ṣáàrù Ramadan الذي أنزل فيه القرآن هدى للناس وبينات so idan Qur'an yìí atọ́ náà tọ́lọ́ gbé fún anabi salam nìyẹn kò sọ́nà ẹ̀ mẹ́ kẹ́kẹ́ àfẹ́ntì bá ń tọ́lọ́ ẹ̀ mẹ́ tọ́lọ́ ọba fẹ́ràn anabi sallallahu alaihi wa alihi wa sallam. wa bin nuri wa diya. bákan náà ọlọ́wọ́ bá fi anur ìmọ̀lẹ̀ amẹ́tú yóò hàn nuru ìmọ̀lẹ̀ hàn ìbíyàwó náà ìmọ̀lẹ̀ yẹn. ṣùgbọ́n ó yàtọ̀ síra wọn. ẹ̀rí pé nínú hadith as-salatu nurun as-sabru madha so nuru ìmọ́lẹ̀ tí máa ń wá nìyẹn yẹ pé yóò wá kò mú tara dání kò mú títa dání dìyà ti tí ó wà láti ibi kan ṣùgbọ́n tí yẹ pé yóò mú ìtara dání yẹn pé yóò ní àgbàmọ́ra dání ọ̀rọ̀ ti ara ẹ máa rí mọ́lẹ̀ ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala wà sọ́bùrù bí yá sùúrù ṣíṣe òun náà bí mọ́lẹ̀ bọ̀ tó mọ́lẹ̀ náà ṣe sùúrù tí ni máa bí ẹ̀yìn gbàmọ́tí máa fẹ́ ṣe sùúrù pọ̀fẹ́ pàǹkà ẹ̀ mọ́ra inú rẹ̀ sì máa gbóná ah! ẹ̀yẹ ṣe ó ń gbé mọ́lẹ̀ bọ̀ ó ń fíìlì ọ́sínẹ́t kan nínú àsọ́bùrù màdá bí yá so nǹkan sùúrù tó ń ṣe yóò fún ní mọ́lẹ̀ mọ́lẹ̀ tá à ń sọ ìkẹsẹ̀ mọ́lẹ̀ físíkà mọ́lẹ̀ tí ò ìmọ́lẹ̀ láàdá ọ̀dọ̀ ọlọ́run ọba ìmọ́lẹ̀ kó mọ́ sọ̀rọ̀ sọkúsọ ìmọ́lẹ̀ kó mọ́ ṣe pé ìmọ́lẹ̀ kó mọ́ gbẹ̀tẹ̀ torípẹ̀ tí bá ń bínú gbẹ̀tẹ̀ tó bá tó bá sọ̀rọ̀ jáde falyaqul khayran so tọ́ba ní ìmọ́lẹ̀ ìmọ́lẹ̀ yóò wà pẹ̀lú rẹ̀ ṣùgbọ́n irú ìmọ́lẹ̀ yìí ó wá pẹ̀lú àtẹ̀mọ́ra kan so àrẹ́bí sallallahu alaihi ó wá bin nuri wa diya gbogbo tó lọ fún àmì ìsọlára ìmí ìmẹ̀tọ́ pé yóò rọrùn fún wa láti ṣe sára ìrí ìmọ̀lẹ̀ rẹ̀ kò sí ìmí ìmẹ̀tọ́ pé alágbà mọ́ra wàhálà kan sí kejì ńlá fi lè rí nǹkan yẹn ṣe ká tó rí ìmọ̀lẹ̀ rẹ̀ ó sọ pé kò sọ pé bí nù rí fakọ̀ láà bí nù rí wọ́n di àìmọye nǹkan ló jẹ́ pé nínú ẹ̀sìn Islam á mọ̀ faradà ni táwọn àpójúwe ó lè súnmọ́ ẹni pé àwọn obìnrin mùsùlùmí lọ́nà ọ̀bá lásìkò ooru kì í ṣe nǹkan tó rọrùn bẹ́ẹ̀rẹ̀ gbẹ́kọ̀ ṣùgbọ́n ìlàtẹ̀mọ́ra tí wọ́n ní lásìkò yẹn yóò padà bí ìmọ̀lẹ̀ fún wọn irú ìmọ̀lẹ̀ yẹn kí wọ́n máa pe ìyáwó ni tó pé nǹkan yìí kò rọrùn nígbà tí wọ́n ń ṣe ìfaradà yìí bẹ́ẹ̀ náà ni ìmọ̀tàn kò ní sákìlà wọn dá àfaradà ẹ̀yà ẹ̀yà ẹ̀yà kí ni dáwọ́ tọkùnrin dáhùn àwọn ọkùnrin òní ìgbẹ̀gbẹ̀ mú wa. àbí nóòrì wọn ti yá. ọ̀pẹ́ bàbá àwọn bíláàsì wà ní nǹkan tó ń ṣe tó ń ṣe bẹ́ẹ̀ pé èèyàn fara dà ní tó jẹ́ pé ara ẹ̀sìn náà ni wọ́n ní ọgbà yẹ ló sẹ́gbẹ́rẹ́ wọ́n ní mẹ́fà kọ́ ó dáwọn náà lórí àwọn obìnrin ẹgbẹ́ sílò tọ́ni bí amúmọ́ra and try nínú nǹkan tí ò rọrùn láti ṣe náà òun náà ni nírú àwùjọ wa ẹni o bẹ́ẹ̀ pàmẹ́ntì wa ṣe ìwé kékeré fẹ́ lò ó ní èèyàn fẹ́ kí yẹn kó má tẹ̀. ẹ gbé nígbà míì ń bẹ àwọn ọkùnrin ní sìtẹ́ ìbá ṣe nìka tó wájú nìka rí fíd wọn ẹ kọ́kọ́ ìyàwó jáde tí ń bọ̀ pàlàgbádá wọn kọ́ wá kí àwọn àna rẹ̀ lábẹ́ tẹ́ǹtì. ṣẹ́wọ̀n kí ní sè irú bọ́dà yẹn tó fẹ́ rí mọ́lẹ̀ ẹ̀sìn mẹ́rẹ̀ yóò mú àwọn mọ́ra gan bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́. tọ́wọ́ wò ah kó o ní ṣe kí àbá ilé yìí rẹ̀ àmọ́ ni wọ́n ní problem yẹ ẹlòmíì ń bẹ lọ́dọ̀ family la wọ́n lọ́dọ̀ yẹ́nu family jẹ. ẹ̀sìn ìgbà lọ́wọ́ ẹ̀ bá wọn. yóò gbogbo nǹkan tá à ń ṣe nínú ẹ̀sìn gbogbo ẹ̀kọ́ ló mọ̀ wá ní hmm. bí ẹ pé ẹ̀kẹ́ mú nǹkan jẹ ìmí ń bẹ jẹ́ pé àrọ́rọ̀ ìgbígbóná náà wà pẹ̀lú rẹ̀ kò sí àwọn tó pé pọ̀pọ̀lọpọ̀ ẹ̀rọ mìíràn dẹ́ pé ó ṣàfẹ́ mọ́ fáyẹ̀ so easy ilé ìfúnni títà mi dẹ́ pé yóò mọ believe pé tó wọn bá ti gbélé flag òun ò lè wọ nìkan pé à báwo máa ṣe báwo máa ṣe báwo máa ṣe báwo máa ṣe máa gbé face mask lápì fún àmì àwọn ònìkan bẹ́ẹ̀ bí convenience pé ó rò pé gbogbo nǹkan tá a bá ń ṣe nínú ẹ̀sìn káàkiri máa mú sẹ́nu bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn ń jẹ́ pátá bẹ́ẹ̀ ni ìfaradà Eh, ìfaradà ìfara ẹni jìn sacrifice am hasibtum an tadkhulul janna ولما يعطيكم مثل الذين خلوا من قبلكم مستهم البعثاء وضراء وزلزلوا حتى يقول الرسول والذين عملوا معه مع إيمانهم ويقينهم في الله وتعالى رسول الله so أيها كذا أقول لك قم ومن الناس من يعبد الله على حرف ọlọ́ba ní mẹ́rin àgbà pé yóò máa ṣẹlẹ̀ harufu nǹkan etí nǹkan ni harufu bi ha mọ̀ ìyá àbùdó lára harufu yọ̀rọ̀ mi ṣe ń sin ọlọ́ba rẹ̀ gẹ́gẹ́dẹ̀ kẹ́kẹ́ ra nǹkan báyìí so tí ara wa gbà mashallah ọ̀sán àfihàn lówó ní ìsìn oṣù sára fihàn mashallah sẹ́ńtọ́ tí nǹkan kan wà lọ sílẹ̀ pé sẹ́ńtọ́ pé wọ́n ti fẹ́ràn kí mo wá ń dúró de ẹ bá wá bẹ yábùdó lọ́rọ̀ àrùn bó ṣe bó ṣe bó ẹsẹ̀ ọlọ́run bá rẹ̀ tó bá pure àjọṣe sunna tí ò bá pure mọ́ mo tó bá ti sẹ́ráì ẹ bá ti sẹ́ráì láti sọ kí ó ṣe sunna bọ́ lẹ́nu mi bá tèmi lẹ́nu. jọmọ àti olóyè parí mi wọn láyé lẹ́yìn dáhùn sọ yìí tó ń ṣẹlẹ̀ láwùjọ wa. ẹ̀rì bọ́lá àwọn tó ń lọ lé ìwé wọ́n àmì ìgbà tó wà ní sùkúl masha Allah irun gbẹ̀rẹ̀ dúró dáadáa ṣòkòtò lókè fòfò ń gbowó yẹn lé ni tí bùkátà bá dé tán tó parí sùkúl tó rí iṣẹ́ ṣòkòtò náà kọ́ mọ wálẹ̀ ó sì ti jàmí ìrù ayé ìgbà tó wà ní sùkúl ṣòkòtò kọ́ wálẹ̀ ìgbà tó bá yá yóò tẹ̀ wá padà yẹ yóò tẹ̀ yóò wálẹ̀ ìgbà tó bá yá yóò kọ́ mọ tíìmù ló gbẹ̀ kó lè bá níìtì tó bá padà yá yóò gbẹ̀ kú wọ́n pé iṣẹ́ náà ni ó rí táyé lókè ẹ wọ́n jẹ́ ká dàbà yẹn ẹ̀sìn ọlọ́run bá yìí ṣe ẹ̀sìn pé ká fọwọ́ yẹ̀bẹ̀yẹ̀bẹ̀ mú sacrifice wà nínú táàfì náà ọlọ́run bá bíi mo wá bá sallallahu alaihi wasallam kò wá pẹ̀lú nóòrò nìkan bí so ìmí ìmẹ́sẹ́ pé ìfaradà láṣe ká tó rí mọ́lẹ̀ yẹn àwọn a yẹn lọ́jà láàánú kéde bá nírọ̀rùn kéde bá nírọ̀rùn alábì gẹ́gẹ́ fúnra rẹ̀ gẹ́ ebi ti pa jáde kúrò lé ebi padà sọlá owó àǹkan lọ Bakri ọ ló Bakri ó tún padà bákìrì tó náà ebi náà àbákìrì padà náà ń bẹ̀rẹ̀ rà ebi náà nà ah, kò tí tó gbé jáde tó gbé jáde ọ̀nà jáde ọ̀dọ̀ owó wọn àti ìrìn pàdé owó náà nẹ́pùsùn tó gbé àwọn náà jáde ló jáde pọ̀tà ní sísà mi mẹ́jọ́ ti ọkọ rẹ̀ kí èmi ò ráyè gírí kíni nìkan tẹ èmi ni èmi nìkan no I cannot settle for the less o ìbò wa bẹ̀rẹ̀ Islam wa ó ṣe pàtàkì jù báyẹn lọ wàhálà ìlànà àwọn àwọn obìnrin kan máa jẹ́ pé ẹ bẹ̀rẹ̀ jìlù báàbù wọn tí ó kàn rárá tó máa má rí ìfẹ́ lọ́wọ́ wọn díẹ̀ díẹ̀ yóò sì mọ yòrò ẹran bí kẹ́yà gbé òrí sínú òrùn kẹ́yà sà kó má lórùn ń jẹ́ tẹ bá jóòrì ní oòrùn sẹ́kẹ̀ yóò ṣe kí ni bí islam sísá mi ṣe yọ ni tó ilé ọkọ tó wà yóò kàn mọ lọ bí àìmọye àwọn sọ̀rọ̀ ẹ̀pẹ̀jẹ̀ báàbù làwọn wọn sí lánàá lẹ́yìn wọn ti da alu alu ìbòrò so pípẹ́ wọn kò lè tó báyìí náà jàre kò fẹ́ sí sàlàbà kankan fẹ́ sí so ilé flat kan ní májẹ̀mú tó ń bẹ fún wíwọ̀ jìlbáàbù ẹ bá bó ti jẹ́ pé èèyàn ríṣẹ́ nǹkan ni májẹ̀mú tó ń bẹ fún fífi rúgbẹ́ lẹ̀ fọ́kùnrin ṣe sin ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ti yẹ kó ṣe kí ni ó ti yẹ kó ṣe. so nǹkan tó bá mọ́ta ọlọ́run fún anabi sallallahu alayhi wa sallam ẹgbẹ́ nínú hadith abdul mọ̀gá fáàlù kan wọ́n ní ẹ̀ka mẹ́rin sáà ń ní ya rasulallah òjò ilẹ̀ òhìn àbí mo nífẹ̀ẹ́ rẹ̀ fàárọ̀ tó àdìwà àbúṣà kan rà sí ẹ̀yẹ̀ kú báyìí ó tún lọ bá àbí mo nífẹ̀ẹ́ rẹ̀ ó tún lọ bá àbí mo nífẹ̀ẹ́ rẹ̀ mi pé ẹni tó bá nífẹ̀ẹ́ Ànábì sallallahu alaihi wasallam ó rí fìtínà lórí ẹ̀sìn rẹ̀ ó rí wàhálà táwọn èèyàn yóò fi dán wò lórí ìgbàgbọ́ wa so Islam kìí àbí sunna kìí ṣe pé à sunna ó máa ń pè fáwọn onísunna rárá o ìgbà míì ń bẹ ọlọ́mọba subhanahu wa ta'ala ó lè fáwọn ọ̀kẹ́kẹ́ yẹ̀ wá wò ká má jẹ́ kí yẹn pa sunna rẹ̀ ní lọ́kàn wa báyẹn وإن القرآن كلام الله وإن القرآن كلام الله أتقبل القرآن الكريم ọ̀rọ̀ ọlọ́run ọba kàlámù lọ́ọ́hí ọ̀rọ̀ ọlọ́run ọba abẹ́dà sọ́mọ́ àti tá n ká ọ̀rọ̀ ọlọ́run ọba ẹni pé eléyìí ní àkídà á lè sọ̀rọ̀ sọ̀rọ̀ kpe àwọn èèyàn kan ń bẹ tó jẹ́ pé ọ̀rọ̀ bíi mẹ́fà sí mẹ́sàn-án ilà àwọn míì mú jáde lábala pé jẹ́ kàlámù lọ àwọn kan sọ pé kàlámù lọ wọ́n máànà rẹ̀ ni ọ̀rọ̀ ọlọ́run wọ́n ní ìtumọ̀ rẹ̀ ni ọ̀rọ̀ ọlọ́run lákòójú ní ìta pé alhamdulilayi rabbil alamin ṣàkóso ìmọ̀ ní ká ní yorùbá sẹ́pẹ́rẹ́ ọpẹ́ ní fọ́lọ́n ọba ọba gbogbo àgbáyé àbí wọ́n ní ṣe rí ìtumọ̀ rẹ̀ tó dúró lẹ́mìíràn nípa tó yẹ ká wọ́n ní òní ọ̀rọ̀ ọlọ́run èyí tó yẹ ká jáde wọ́n ní kì í sọ̀rọ̀ ọlọ́run ọba nítorí ẹ̀fọ́ sọ́mi sọ bẹ́ẹ̀ òní pé wọ́n gbà náà pààtì kan lára wa lákòókò tí sọ yìí nìsín ọ̀rọ̀ tí mò ń sọ yìí mo ti ń sọ yìí wọ́n gbà pé ọ̀rọ̀ yìí ẹni tó ń sọ̀rọ̀ yẹn ara product ẹ̀ tẹ̀gẹ́ bẹ́ẹ̀ náà dẹ̀ àwọn gbogbo èèyàn sọ product yẹn lọ̀rọ̀ yẹn ṣé ìwà yẹn hmm. wọ́n gbà yìí pé ọ̀rọ̀ mo sọ nígbà tí mo wá alhamdulilayi ọ̀rọ̀ mi analysis àwọn nìyẹn o ọ̀rọ̀ tó sọ yìí rẹ̀ ìwọ náà ló ní láti sọ pé láfdì bil qur'an makhluk nínú àkídà tí wọn. wọ́n ní sọ́dẹ́ tán gbólóhùn qur'an táwọn bá kà jáde lẹ́nu ẹ̀dá ọlọ́run ọba ni torí pé ẹni tó kà náà kí lòun náà ẹ̀dá ni kò yá rè but máa náà rẹ̀ but mini tó máa ní bí ẹlọ́kà fún bàbá bá tu wọ́n ní mini yẹn òun ni kàlámù lọ ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ burúkú ni ẹni tó bá sọ bẹ́ẹ̀ kì í ṣe mùsùlùmí ṣèṣe kí ló ní àkídà sọ jàmá tọ́dọ̀ mọ́ Muhammad pé man qala lafzi bil Qur'ani makhluq fahuwa jahmiyyu wa jahmiyyu indahum nígbà tí wọ́n fahuwa kafir. so ó ní ẹni tó bá sọ pé ọ̀rọ̀ tí mo sọ yìí Qur'anul Karim tó bá sọ pé ọ̀rọ̀ mi pẹ̀lú Qur'an kíkà tí mo ka Qur'an tó bá sọ pé ẹ̀dá ni ẹni yẹn kèfèrí tó gbé ìtọ́lọ́mọ̀ establish aburú ńlá ni Allah subhanahu wa nínú ìròyìn ẹni pọ́lọ̀ bàbá tí wọ́n sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ wàkàlámà lọ́hùn Musa tẹ̀kìlìmà ọlọ́run ní òun lè bá ànábì Musa sọ̀rọ̀ níbi bá sọ̀rọ̀ ẹ̀ kò sọ́nà wà bẹ́ẹ̀ bá Musa sọ̀rọ̀ láfùdó wà bẹ́ẹ̀ lòsí láfùdó mẹ́ nǹkan tí mo sọ ìyá rẹ̀ ṣé gbólóhùn ní láfùdó wọ́n dì sáwọn ọ̀rọ̀ ṣé gbólóhùn ó wà ọlọ́run ní òun bá Musa sọ̀rọ̀ níbi bá sọ̀rọ̀ tí fẹ́ẹ́ tí mo bá sọ yìí tí mo sọ yá àti ìtumọ̀ tó bá ní inú wọn gbọ́ ọlọ́run wa ni òun bá Musa sọ níbí bá sọ̀rọ̀ ẹgbẹ́ pé wà ń bẹ̀ gbólóhùn wà ń bẹ̀ tó sì nítumọ̀ ni ṣé kí ni ẹ̀yẹ ṣá aspect yam o sensitive deal tó yé tani òye ọrọ Karim ọ̀rọ̀ ọlọ́run ọba ni wà wà ní pọ̀ ní gbólóhùn táǹkà yẹn àti túmọ̀ rẹ̀ ọ̀rọ̀ ọlọ́run ọba torí pọ́lọ́wọ́ bá sọ pé òun bá ànábì Musa sọ̀rọ̀ a sọ pé Kùránù rè kàlá àbọ̀lá ọ̀rọ̀ tọ́lọ́wọ́ bá ti sọ rèé nínú kàmẹ́lù ọ̀rọ̀ ni pé pípé ọ̀rọ̀ ni pé ó jẹ́ gbólóhùn tó dẹ̀ nítumọ̀ níbi ká nílá kárí sọ pé ẹni pé yàrá òun ní communication wọ́n sọ yìí pé kò sí communication tẹ̀ ń tà máa sọ̀rọ̀ wá gbọ́n náà sọ yìí níbi ká ẹ̀rọ kẹ́kẹ́ dé ọkọ̀ sọ̀rọ̀ kan bla bla bla bla bla bóyá sọ́gbà àtàkì kí ló wí alẹ́ pé tó sọ yẹn lọ́rọ̀ so jẹ́ nígbà kí ni ilé ìsọ̀bá yà gbọ́yé so nǹkan yẹn ṣe kàlá bẹ́ẹ̀ náà ni kọ́kàdé kọ́kàdé wà á ọ̀rọ̀ tó túbọ̀ ní ah, ṣẹ́wà gbọ́ tí mo sọ ní ah. kí ló wá sọ yìí kí ló sọ níṣẹ́ so ìtàn pè ní ọ̀rọ̀ kó tó lè jẹ́ ọ̀rọ̀ tó ńlá aka yìí òun ni pé yóò jẹ́ láfùdán yóò jẹ́ láfùdán wà máa yóò jẹ́ gbólóhùn tó wá ní ìtumọ̀ tó dáa so tó bá sọ pé ọlọ́run bá ní wa kallama Allahu Musa taklima òun bá ànábì Musa sọ̀rọ̀ bí bá sọ̀rọ̀ yẹn ìyẹn pé láfùdán wà máa nà sí wa yá Musa ìmẹ̀ni ànàlọ́ sílẹ̀ ọ̀fíìsì kan ọlọ́ni ìrẹ́ Musa inú ọ̀sìn mẹ́bọ̀ sọ ni pé èmi ni ọlọ́run ọba rẹ o ọlọ́run ọba sọ nǹkan yẹn láfúdán wà máa nà ẹ dákun só clear so bí àkídà wa ṣe gbọ́dọ̀ dúró nìyẹn pé Quran tá n kà yìí gbólóhùn tá n ń bẹ̀ ọlọ́run ọba ló ìtumọ̀ tí gbólóhùn yẹn náà ní ọlọ́run ọba ló so nínú àwọn tó ti lọ nínú àwọn ìjọ tó ti sọnù tó ti lọ nínú àkídà bútà àwọn ọmọ gbé kàkẹ́ ni pé àná láfùdù yìí gbólóhùn tí mò ń ka èmi ni mo ní ebí mi ni mò ń kà ìwọ ló ń ka ọ̀tọ̀ bọ̀t ọ̀rọ̀ ọlọ́run ṣe kéré ìjọba pé yẹn ń rìpíìtì nǹkan tẹ́nìkan ṣe kí ni o ẹnìkan ṣe sọ. tó fi hàn ní tiẹ̀ báyìí náà ní ìtumọ̀ tí nǹkan yẹn ni ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ọlọ́ọ̀bá ni ó ní fáyìí. minhu bada bila kayfiyatin qawlan. minhu bada kuraani yìí ọ̀dọ̀ ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ìlò ti wá eléyìí kìí ṣe kẹ́ẹ̀ bóyá àbúrò ẹlòmíì kìí sọ̀rọ̀ ànábì mi ó clear ikú ọ̀dọ̀ ọlọ́run wa ló ti wá nínú ìgbọ̀dọ̀ ọbẹ̀ ló ti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ náà ni àtọ̀dọ̀ ọlọ́run ní nǹkan ti wá lódìdí bìlà kẹ̀yìfì ìyàtọ̀ kọ́wò lẹ́nu. kèé wá ọmọ àbẹ̀rẹ̀ pé bàtà sọpọ́ ọlọ́run ló sọ bó ẹnìkan kò mọ pé kẹ̀yìfíyà báwo ni àìbéèrè kí báwo lọ́wọ́ bá ṣe ṣe nǹkan ọlọ́wọ́ bá ṣe nǹkan báyìí àgbà pé ó ṣe báwo ló ṣe wá ṣe àníbèrè pààyàn ẹni bó ṣe wà ní ẹgbẹ́ àkídà ọlọ́wọ́ bá lọ́wọ́ bó lọ́wọ́ ẹ̀ ṣe rí àníbèrè ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó lójú bó lójú ẹ̀ ṣe rí àníbèrè tó di abá ìjọba tó di so kì í ṣe nǹkan tá a mọ̀ ní research ọ̀kẹ́ náà ṣáàlà àti ti bẹ̀rẹ̀ research kan sí ṣáàlà kó tó di next week àpárẹ̀ kí náà àfẹ́ wò pé báwo ni <laughs> ọwọ́ ọlọ́wọ́ bá ṣe rí ẹni tó bá ṣe eléyìí kèfèrí ni tó bá bá kárí àtúrò rìsáàcì yẹn ni ó gbà pé tó bá ń gbà wí pé òun lè ṣe rìsáàcì yẹn kó òun mú rìsọ́ọ̀tì wa tó dé ní sè àìṣe rìsáàcì irú nǹkan báwọn àìṣe ìwádìí irú nǹkan báwọn ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ọ̀rọ̀ rẹ̀ ní al sọlọ́rọ̀ afáà ní ọ̀dọ̀ ló ti bìbí láàkẹ́ ìfìyà ti kọ́wò lẹ́nu náà. wa anzalahu ala rasulihi wahyan. bákan náà ọlọ́run bá sọ̀kalẹ̀ sí ànábì rẹ̀ sallallahu alaihi wasallam ìmísí ni inspiration ó ń lo wá sítọ̀ Jibril alayhi salatu wassalam ó ń lo wá sítọ̀ rẹ̀ ó fi lọ gbé bá ànábì sallallahu alaihi so Jibril yóò ń gba Qur'an ó ń lọ́kọ̀ ànábì ó ń lọ́kà fún ànábì sallallahu alaihi wasallam àbí ló kà yóò kà fún àbí ló kà títí tí ẹ̀rù sọ gbó Kùránì kalẹ̀ fún ànábì sallallahu alaihi wasallam. وصدقه المؤمنون على ذلك حقا àwọn tó jẹ́ mùmínì ayé ashabuhu awalan àwọn sàhábà tọ́kọ̀ ní the first set of our muslims tó wà nígbà náà wọ́n bìlíìbù nínú bí ànábì ṣe ń ka kí nìyẹn wọ́n bìlíìbù nínú ẹ̀ pé ìtànàbí nǹkan òdodo sallallahu alaihi wasallam wípé kùrán ìtànàbí nǹkan àwọn èèyàn dẹ àwọn àwọn èèyàn ti tíráyẹ gan àwọn mẹ́rin ti Quran, àwọn mẹ́rin kọ kùrán kò ní ìdí wàhálà ẹjọ́ wọn ò lè gbọ́dọ̀ bẹ ṣe. tó kò sí bí o ṣe fẹ́ múrù kùrán wá pé pé ìtò wà nínú kùrán kì í sọ̀rọ̀ pòfẹ́sọ̀ pẹ́pẹ́ pàtó wá ronú ní kíníkan náà ti kíníkan kò sẹ́nìkan tó fẹ́ rìvíw rẹ̀ ó ti gbó ṣe máa wà sọ subhanahu wa ta'ala kì í sí mistake ní ọ̀rọ̀ tiẹ̀ na àwọn mùmí nígbà náà wọ́n ìyá ọ̀pọ̀lọpọ̀ wa ò nílé nì ẹni bí mẹ́tọ́ máa sọ̀rọ̀ fún pé bó ṣe rí us tó fún ní ẹ̀rí náà kúrò ààrẹ wọn yóò tún takò ẹ̀ bọ̀tà bá wà wò pé environment ti wà yìí ó ń bá bọ̀ nìyó tẹ́lẹ̀ yóò kẹ́ bọ̀tẹ́ tẹ́lẹ̀ àwọn kankan bẹ̀tẹ́ pé Allah subhanahu wa ta'ala ọlọ́run máa ń ròyìn àbúrákì pé wàlẹ́dì já àwọn sẹ́dẹ́kẹ́ wàsọ́dà kọ̀bìhì wọ́n ní àbúbákì sèdè kọ̀dà láàánì tó bá ti gbọ́ pẹ̀lú mi sọ ọ̀rọ̀ kan kò tiẹ̀ ní béèrè kò fẹ́ kò fẹ́ béèrè pé ẹ kìnìún kan káàbí ló sà sọ ó gbà kò tọ̀ so yóò látọ́ fẹ́ di ìbáyẹn pé fẹ́ fún alẹ́ rí báyìí láti mọ̀ tẹ̀lé ẹnìkan ní program tí mo lọ kí n tó wá sódà rẹ̀ mo ń sọ̀rọ̀ lọ lórí ibi mo ti sẹ́lẹ̀kì ọ̀rẹ́ lọ́dọ̀ mẹ́ interrupt ọ̀rọ̀ ìgbà mi lẹ́ẹ̀bà mo ẹni ẹwà rẹ̀ dára ìgbàlagbà ń wá tó lọ́ọ́ fẹ́ amọ́lẹ̀ ilé mi ntọ́ mẹ́mẹ́ dá sí ní sùn ó mọ̀ ń pẹ́. ẹ mọ̀ tẹ bí òun tòun ní ẹ mọ̀ sọ̀rọ̀ nípa bí yẹn tọ́ba sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ẹ̀sìn lásán bọ̀tù bàtà náà ó mú nípa rí dáńtì bàtà náà parí lẹ́tọ̀ ẹ̀ ó wá ti níbèrè náà ọlọ́ọ̀tì mú àbáyé ẹ lè níbèrè ìgbàlá tó bá dáa ẹ̀yin náà pẹ̀lú mi bí òun yín náà kílẹ̀ yín náà nínú èrò tiyín náà tẹ̀mọ̀ mí sì ń kọjá èrò rẹ̀ ó kí òun dàrú mọ́ lọ́wọ́ ẹlẹ́ náà kọjá ìròyìn ẹ fi view tẹ́fẹ́ sọ le kan e se wa ìgbà mi bẹ̀rẹ̀ lóbi ẹ̀rí ẹ̀rí ayé àkùrọ̀ àlẹ̀ báyìí le mi ò tún mọ hájú unnecessary. so so àwọn muslimi ta na tó bá ti gbọ́ àkùrọ̀ àn قالوا سمعنا وأطعنا قال إنما كان قول المؤمنين إذا دعوا إلى الله ورسوله ليحكم بينهم أن يقولوا سمعنا وأطعنا àwọn mùsùlùmí tàná tó bá ti gbọ́ àkùrọ̀ àn báyìí tọ́lọ̀ ń gbé àtàlábí wí ni wọ́n ṣe lọ. in ló fi easy láyé àwọn sàhábà kí wọ́n change àìmọye nǹkan immediately. tábà wo Umar bin Khattab radiyallahu anhu gbà tọ́lọ̀ ìdáàbò fẹ́ ṣẹlẹ̀ èmi Umar kan wà lẹ́nu pé kí ni gbogbo lè dákan wẹ̀rẹ̀ àwọn ìyàwó ànábì ó sì dìde ó ń lọ kó tó lọ́rọ̀ ànábì ọlọ́run sọ́yà kalẹ̀ fún fanu sọ́la àbí ni nǹkan tó bá wà náà ọlọ́run bá ti ṣe immediately àwọn obìnrin wọn wá jáàbù kálukú ló jẹ̀ báàbù kálukú ń dàbò ra ìgbà pé kíbla ti chẹ́ǹjì gbogbo ara mi lẹ́yẹ tọ́nà bá chẹ́ǹjì kíbla fóònù ní bẹ́tùn mẹ́kídẹ́sì sí káàbà níbi sọ hábà kan ló kẹ̀kọ́ já níbi táwọn kẹ̀sì ń kírun ó ní àá ọlọ́run bá ti chẹ́ǹjì kíbla bí náà lójú kọ yìí ọlọ́run ti padà fáwọn ẹbí lórí ìrun náà náà wà tí wọ́n fi tọ́n lórí ìrùkù náà wà orí ìrùkù ni wọ́n wà tí wọ́n fi tọ́n lórí ìrùkù wọ́n sọ pé á bí ìrùkù ìtàn sáláyé ìsinmi ó dàbí ẹgbẹ́ òtún ẹ máa dáhùn sẹ́wọ̀n yìí kí n kíkẹ́ ẹ̀ṣẹ̀ ọlọ́run ọba sẹ́mọ̀ náà ti ń design pé báyìí láṣẹ gbà ìyẹn téèyàn bá ti bá sẹ́mọ̀ yẹn débi wípé ẹjọ́ kí lọ́wọ́ àtàlẹ́ bí sọ ìyẹn ti kún rí ni èmi ọ̀sán rẹ̀ pé ó rọrùn láti change opinion tó ẹ̀kọ́ ìyẹn lè sọ kẹ́lọ́ nìkan pé kó di next week ẹ̀ ti gbọ́ àwọn tó dẹ̀ ní sọ́dọ̀ gáàdì yẹn lọ́wọ́ ní ìtàn fẹ́ máàkì rẹ̀ ìwọ́n tó fẹ́ bá wọn jiyàn odò rẹ̀ yóò gbà so ẹ̀sìn ọlọ́run ọba agbọ́dọ̀ mú ni pé tá a bá ti gbọ́ pé ọlọ́run ọba sọ báyìí nínú Al-Qur'an ká gbà lóru báwọn sọ àbàṣẹ mi wọn tó o gbà pé kó àná ọ̀rọ̀ náà mẹ́rin tó pé kálọ̀ gbà kọ́rọ̀ ọlọ́run ọba ni in tó má kọ̀ lẹ́tẹ̀ẹ́ lórí kò yẹ kó nira tó báwọn sọ àbá ṣe rí wọ́n gbà pé ọ̀rọ̀ ọba ni ó dẹ̀ máa ń ṣe jù. laisa bi makhluqin ka kalamil bariyya. quran kan ká jáde lẹ́nu laisa bi makhluqin ka kalamil bariyya kìí ṣe ẹ̀dá ọlọ́run ọba o gẹ́lẹ́ bí ọ̀rọ̀ tàwọ̀ ọmọ nìyẹn ẹ jẹ́ kí sàlàyé àárín yẹn kó lè yé. ṣẹ́rí tí mo sọ pé jókòó jókòó tí mo sọ ọ̀rọ̀ mi nàbí jókòó tí mo sọ fẹ́ nìkan yẹn èmi tí mo sọ ẹ̀dá ni mí ọ̀rọ̀ yẹn náà ẹ̀dá ni ilé yẹn clear tí wọ́n sọ pé subhan máa sọ bisimilahi rahman rahim alam tara kayfa fa'ala rabbuka bi ashabil fil in tí mo sọ bí ẹnu mi ló ti jáde but ọ̀rọ̀ ta ni kì ṣẹ̀dá ẹ̀dá kò sí yorùbá yẹn yé kì ṣe ẹ̀dá. ọ̀rọ̀ ọlọ́ni ni lẹ́yìn sàbí makhlukin kàkà láàmì lìbàrí ìjà ìmọ̀ tó wà ń bẹ̀ ni wípé tẹ́ ẹ bá sọ pé ẹ̀dá ni ìyẹn kó sí ọ̀pọ̀lọpọ̀ fitna ọ̀rọ̀ ọlọ́run tó yẹ ká ìyẹn kó sí ọ̀pọ̀lọpọ̀ wàhálà nínú ẹ̀ ni wípé ẹ̀dá ọlọ́run ọba alábẹ̀rẹ̀ àwọn pé àwọn àmì tó ti níta sọ̀rọ̀ ni pé ọ̀rọ̀ ọlọ́run ọba alẹ́ fi búra torí pé ọ̀rọ̀ ọ̀rọ̀ èèyàn fakalamul bashar min sifatihi ọ̀rọ̀ téèyàn bá sọ ara àròyìn ẹ̀ ni fakalamullahi aidan min sifatihi subhanahu wa ta'ala ọ̀rọ̀ ọlọ́run ọba náà ara àròyìn ọlọ́run ọba náà ni ká sọ pé ọlọ́run ọba wa ti ń sọ̀rọ̀ ní ara attribute náà ni ṣé mẹ́ta bẹ́ẹ̀ kọ́ attribute ọlọ́run ọba ń sọ̀rọ̀ so ọ̀rọ̀ tó sọ yìí náà a lè fi attribute ọlọ́run bá búra bá lè fi búra wàlẹ́bí nọ́ọ̀sì ibi yẹ́dì lábẹ́ ìmọ̀ ọ̀fọ̀ ọlọ́run bàtọ́ ìrìn bẹ̀rẹ̀ wẹ̀sì kí ni o mo fi búra so attribute ọlọ́run ọba nìyẹn so tó bá pẹ́ kàlámù ọlọ́run tá à ń sọ ní Al-Qur'an tá à ń sọ ó ní ọ̀rọ̀ ọlọ́run ọba a lè fi búra ìwà yẹn clear so torí pé kàlámù ọlọ́run ọba nínú attribute ṣùgbọ́n ibi tí mo ṣe àti náà wà ní pé èèyàn wà lọ kọ́ọ̀tù ọmọjà rẹ jọ àtẹ̀bí àtàrà mi. so èèyàn á lọ kọ́ wọn gbé Quran fún yàn mashaf àbí wọ́n gbé fún yàn ẹ̀yà bí muslim lẹ́yìn mùsùlùmí ni yá àbí kíní kan gbé Quran lò so àwọn onímọ̀ sọ pé irú ẹni yìí ó kẹ̀ lẹ́kọ̀ọ́ bí ó ṣe sọ náà pé ọ̀rọ̀ ọlọ́run tó jẹ́ ẹni tó ń jà ọ̀nà eléyìí kò sí láì tó gbé ọ̀rọ̀ but tí pé yóò máa rí fa bí yẹn gbé ah, ìwé ọ̀rọ̀ ọlọ́run bá subhanahu wa ta'ala taa à ń kà tá wa ti wa so fa kalamul bashar makhluq ọ̀rọ̀ tẹ́gbà bá sọ da ni ṣùgbọ́n ọ̀rọ̀ ọlọ́run sọ ọrọ ta ni o ẹni tó lọ́rọ̀ yẹn láti kí ni o yẹn ti sí ní náà ni Allah subhanahu wa ta'ala. فمن ẹnìkẹ́ni tó bá gbọ́ alukur'an ó ní ẹ̀rọ ní kí ni ọ̀rọ̀ kílẹ̀ nǹkan ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ ọlọ́run ojú kílẹ̀ nípa ọ̀kan ni ọ̀rọ̀ ìyẹn náà ni irú ẹni náà ti dìde fèrè ibi jẹ́ pé yẹn gbọ́dọ̀ sọ̀rọ̀ akọ́lọ̀ kó sọ wa yẹn gbọ́dọ̀ sọ nípa àkàtọ́ yẹn mọ̀ sọ ẹlòmíín bẹ kò mọ ọ̀rọ̀ tó yẹn fẹ́ sọ tó fẹ́ sọ jáde kò mọ bó ṣe wúwẹ̀ tó akẹ́sọ náà ni so tó bá ti sọ pé ọ̀rọ̀ ọlọ́ kó ká mọ̀ ká mọ̀ bí yàrá yà yẹn ò gbọ́rí torí ọ̀rọ̀ ọlọ́run kọ́kọ́ ṣe sùúrù lọ wájà yà yẹn lọ tó ti yẹ kó tó di pé ó tẹ̀wá takò kó fẹ́ látàkùn kan tó fẹ́ ṣe lóyún sọkà ní ojú àwọn àdìgbà òṣì àyà ní Al-Qur'an hàn nígbà náà ló tó lé pọ̀tọ́ pé àyà Al-Qur'an ni ìyẹn gbọ́dọ̀ ṣe ẹ̀mí ẹ̀mí déédéé ọ̀kọ̀dé ẹni tó bá sọ pé ọ̀rọ̀ èèyàn ní tí wọ́n kà Ọlọ́run bá ti búrú àwọn ẹni ṣe ìlérí pé òun ó fi wọ́n wọ̀ sínú náà ọlọ́mọṣẹ́ wa bẹ́ẹ̀ o. haythu qala ta'ala fa'uslihi saqar. سيدو عم نبقى نسخة بيه حيث قال تعالى سأصليه سقر ó ní ìmìlẹ̀ ọ̀rọ̀ bá subhanahu wa ta'ala sọ wípé ẹni tó bá ṣe báwọn á fi wọ̀ sínú náà sákọ̀rọ̀ iná kan ló ń jẹ́ sákọ̀rọ̀ ọlọ́mọdé sínú ẹ̀. فلم فلما أوعد الله بالصقر لمن قال إن هذا إلا قول البشر. ẹ bẹ gbọ́ ó ní tọ́lọ̀ máa lọ promise ẹni tó bá sọ pé in hadha illa qawl al-bashar kùdáhùn lẹ̀ nǹkan àwọn ọ̀rọ̀ yẹn lásán lẹ̀ nǹkan àtẹ̀kẹ́ ń parọ́ fún wa ó ní tọ́lọ̀ máa promise ẹni ẹ̀ pé wọ́n fi wọ̀ sínú náà saqar. alimna wa ayqanna annahu qawlu khaliqil bashar. sísá lè gbọ́ yẹn mẹ́rin pé ajẹ́ pé ntọ́ pàtó sọ pé ntọ́ sọ pé ọ̀rọ̀ yẹn ni ọlọ́run ló fi àjẹ́ àjẹpẹ́ ìdàkejì ẹni pé nǹkan yẹn ṣe kí ni o kì í sọ̀rọ̀ yẹn ṣàgẹ́ta rẹ̀ tó bá gbọ́ ní ẹni tó bá sọ báyìí yóò jẹ́ yà báyìí ó wẹ̀ tó pé ìdàkejì ẹni right opinion ṣé bẹ́ẹ̀ ni àbẹ́kọ̀ hmm. so ó ní ẹni tó bá sọ pé Quran ọ̀rọ̀ yẹn ni òun fi wọ́n nínú àjẹpẹ́ ìdàkejì ẹni pé kì í ṣe ọ̀rọ̀ yẹn علمنا وأيقنا أنه قول خالق البشر ولا يشبه قول البشر بهذا kọ́ọ̀lá albasha. tọ́yẹ̀ a sì lè fi ọ̀rọ̀ ọlọ́run ọba yìí ayélujára ìṣòro alukur'an kọ́ọ̀lá albasha a lè fi alukur'an yìí a lè fi máa wé ọ̀rọ̀ yẹn yàtọ̀ tiẹ̀ ń bẹ púpọ̀ láàrin méjèèjì bẹ́ẹ̀ má sọ̀rọ̀ bẹ́ẹ̀ má kàwé dáadáa tàbí wá pẹ́ kí ó dáadáa kò rọrùn kí àwọn kankan mẹ́ta pẹ́ láti sọ pé kẹ́nìkan lọ fọ́ọ̀mù sẹ́ńtẹ́ǹsì kan nìyẹn tẹ́sí lẹ́tà tó fẹ́ kọ àbí ẹ́sẹ̀ tó fẹ́ kọ ní ogun sẹ́tẹ̀sì tó fẹ́ parí ó máa jẹ́ bí bí bí tẹ̀kù yóò nira fún yóò nira fún náà pé ó jẹ́ the same alphabet ló parẹ́ wọ́n jẹ́ òkúrò àrùn kẹrin náà mẹ́yẹ bẹ́ẹ̀ kúrò wọlé ahadẹ́ Allahu sọmọdẹ́ lẹ́mìyẹ́lì wọlámiyúlẹ́dẹ́ wọlámiyẹ́kùn láwọ kúfuwán ahad kí ló parí sóra yẹn látòkè dẹ́rẹ́ dal wàṣàmùsùn wà dùhàhà wàlùkọ́márì ìdàtàláhà sóra yẹn látòkè dẹ́rẹ́ kí ló parí jẹ́ ha so ọ̀rọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ọrụ àtọ̀ sí ọ̀rọ̀ èèyàn nínú èèmọ̀ ọrụ tó wá ṣe lára Kùránì ni wípé bẹ́ẹ̀ bá ṣe ń kà á sí ìmọ̀ yìí sí tó fi jẹ́ pé nínú ìṣẹ́jú àwọn sáràfù ń ka wọ́n lè rí ìmẹ́lẹ̀ tó mẹ́ ah! mọ̀ pé ṣé bí ìrì nínú máa ka wọ́pẹ̀ tí mo dẹ̀ níbi ká ní sọ̀rọ̀ kẹ́lẹ́sì ká sọ pé lónìí níbi àkọ́tà ṣe lónìí ó di next week àdìpíjẹ upper àdìpíjẹ ẹ̀dáwọ̀n sí fọ́ sọ́dẹ̀ kẹrin àwọn yóò wà six point àwọn ó èèyàn gbọ́dọ̀ ọ̀rọ̀ èèyàn ó yàtọ̀ sí ọ̀rọ̀ ọlọ́run àṣọlá fáàtì àkẹ́rẹ́ láti ń kà seven times tàbí là ń kà lójúmọ́ sílẹ̀ ní two four four three four six seven seven ìlà ń kà fẹ́ẹ́ tí ò máa yẹn lẹ́pẹ́lẹ́ àrá ni o ní òun lajú dání à ẹ̀wò fáàtì àjẹwà sú mi lónìí o pàjá tàbí ti súrí ẹ̀rọ kẹ́kọ̀ọ́ ti àgbà kíkẹ́ ẹ̀kútẹ́ ìdùn nǹkan ẹ̀wọ̀n bóyá ṣe nífẹ̀ẹ́ sí oúnjẹ tó oúnjẹ tó tẹ́ bá jẹ ráìsì tàbí káàpọ̀ jù ráìsì ọ̀rọ̀ kọ́mọ̀ náà ilé ìbí táwọn wáyé tẹ́ bá jẹ ráìsì gbà tó ah, ó ti ẹ̀sùn ah, every time kò lẹ̀ so ọ̀rọ̀ ọlọ́run ọba ni àkùrọ̀ àì tá a bá wà mẹ́kọ̀ọ́ ọlọ́run ọba ni in tó bá ń bẹ́ẹ̀ mẹ́ lófin ní àṣẹ ẹ jẹ́ ká gbìyànjú ká máa tẹ̀lé tó bá ti sọ fún wa sọ́nà ọba sọ̀dì títí ànábì sọ̀dì ká fi máa tẹ ìfẹ́ inú mọ́lẹ̀ insha Allah ta'ala ibi tá a sí ibi tí ó rà yẹn lẹ́nu ní tó bá tún di jọ́bẹ́jọ insha Allah ta'ala á tẹ̀ wá lórí ẹ̀ ọ̀nà àpòkù bí ọ̀sẹ̀ méjì bí fọ́nà ọ̀dọ́ bá ìtọ́nà bá dẹ́ka lè bá dé kí ọ̀dọ́ tó tó dé á gbìyànjú ẹ̀ ọlọ́nkójọ kó fún wa ní àgbèrè rẹ̀ هذا وصلى نبينا محمد وعلى اله وصحبه وسلم تسليما كثيرا